níbi súnnà bẹ́ẹ̀ ni èdè tí mo jókòó ìyàwó mẹ́rin mo ní nínú ilé àwọn àna mi ìpàdé bí súnnà mo tó ìpàdé bí ìpàdé bí ṣe tí a bá ti wá lẹ́nìí kẹta wá fẹ́ obìnrin ọwọ́ ìwò máa lẹ́yìn ọdún kẹwàá kan ọgbọ̀n ìkàyẹ̀ ń ṣe fẹ́ sí ìyàrántà fẹ́ tú ìkà àti ìkórìlà fẹ́ẹ́jẹ́ tó fún náà ni ló débi ọ̀rọ̀ yẹ́ o jẹ̀mọ́ kéèyàn ilé ọmọbìnrin lápámọ́ wọ́n pàlé ọlọ́ ó sì ti bímọ méjìlá fóyàn kò fojú kọ bàbá àtìyà rẹ̀ kí ló tó náà àdébí bíbíà wọ́n wá lọ ní ọ̀rọ̀ rẹ̀ síbi nǹkan burúkú èmi o àwọn ìyàwó òbí wọn wo wọ́n mọ́ àwọn òbí wọn nú o ìpínlẹ̀ sáwọn òbí wọn wọ́n kù bá wọn ṣiṣẹ́ wọ́n bá wọn dáná wọ́n bù wọn nú wọ́n pa wọ́n rọ̀ pẹ̀lú wọn pẹ̀lẹ̀bí wọn ìpàdé di fún náà lè mú ṣe ẹ ìpàdé tí lọ́sọ̀ ilẹ̀ àwọn ìyàwó ìgbàwó wọ́n mú bọ́ wà ní pẹ́lọ́wà ah, àbútílà gbọ́rọ̀ jáde nílé kọ́dà wọ́n ní èèwọ̀ ni kádà ohun ọkọ̀ ọlọ́kọ̀ wọ́n wá lábẹ́rẹ́ <clears throat> ẹni ẹwà jẹ́wọ́ wọ́n lówó lọ́wọ́ mi ní o 5 million naira ni mo bọ́n gbọ́n káṣù ọ̀dá àbúrò lè bá jẹ́ ẹ̀kọ́ ọ̀hún táàmì gbọ́n náà lọ́yà máa gbọ́n lọ kọ́nà tí ebébì ọ̀rọ̀ owó ẹ á máa rí àṣejù á máa rí àṣejù ṣùgbọ́n kákó lè rí ẹ̀sùn báláǹsì àti káṣọ ànàmónì bí mo ṣe máa parí káṣọ kí ni o kí ló fà á tó fi jẹ́ pé lẹ́nìí àwọn àgbàlagbà tí ó jẹ́ bàbá wọ ìsọ́mọ̀ ẹ̀yọ kan náà ni ṣùgbọ́n kí ló pàtàwọn àgbàlagbà fi ń ṣùgbọ́ ẹ̀làfì ni agbọ́dọ̀gbọ́ fíkíù bí ibi àwà igangan agbọ́dọ̀gbọ́ fíkíù rẹ̀ jẹmáà oúnjẹ oúnjẹ ọmọ bàdáàlì ìsìláàmù bọ̀rí ìbáni ìsìláàmù ìbẹ̀rẹ̀ ní àjòjì ẹgbọ́n tó sọ fánà bí ní ajá alàlẹ̀ alìyàtà ìlàrán wáhìdà nílé tí a òtàtà àwọn tíwa tí èkí ìgbìmọ̀ ẹni ẹlùmí ọmọ sọ́fẹ́ lọ wọn nílé tíwa òtàtà ń sí ilé lọ́ndrẹ́dì gbogbo akáàtí ìkọ̀lé wà kí

àjàfẹ́ ìpàtàpátá ní àtìlú tèmí ọ̀nà ní o ẹ̀gbọ́n mọ́mọ́ ní o búṣàfí ní o ìgbọ́gbà o ọdún tí islam kò gbẹ́gbẹ̀ ilẹ̀ yorùbá àti ká máa dúpẹ́ lótìtọ́ nínú sínú ọlọ́run ìjọ àbákò káàkùn ìjọ àbákò kàtìrì ẹ̀sìn ìwábọ̀ díẹ̀díẹ̀ tú àwọn oníṣòwò àwọn bàbá wa ń gọ̀gì ìdáwò òṣè fún orí ìjẹ́bí ìjọba ọ̀gá mẹ́fà wọ́n wà lásìkò tí wọ́n ma wá rí nígbò orúsùlámù ẹnu èsì ìrìnàtọ́lọ́gbọ̀pọ̀lówẹ̀ ẹnu ìbò rírọ̀ lè rẹ̀ o àwọn ọ̀nà kankan fòrẹ́ o wọ́n bà dápa rẹ̀ dápa nígbà mi wọ́n bà ní ìfásọ́rọ̀ ó fi ìfásọ́ ìfájá bàbá ọgbà lẹ́jọ náà wọ́n mẹ́lẹ́ o kọ́dà àwọn wéríwérùn ní alágbára ńlá ní ọ àánú òkè fún lọ́wọ́ ṣẹgbọ́n ti nígbà sáàmù ti bàdọ́ mọ̀gbọ́ bẹ̀. àwọn ní àtọ̀kalẹ̀ fọ́dọ̀ ààrẹ nígbà sáwọn sílé bá dé wọ́n kún lọ́wọ́ lórí àwọn kẹ̀kẹ̀kẹ́ tí wọ́n ẹ̀gbùn pé á ní ìkẹ́bà ìmọ̀ ṣẹlẹ̀ tó ń ọlọ́sì bọ́n gbogbo ààrẹ látọ́sà oní ìgbọ́kùnrin wọ́n ní àwọn bàtà ló àkẹ́ tí ó bọ̀ ìgbó ìsáàmù tẹ̀ ń pẹ́ láti ààrin láfàjá ti lọ ọlọ́rin ọsáájú alìbìdò bẹ́ ìjọ ìdàdé tí a nílẹ̀ nǹkan tó fọ́ọ̀rù kòkó rẹ̀ títí máa di èrìn sáńlẹ̀ bọ́ọ̀tà lónìí wọ́n tó pọ̀ wọ́n ìtọ́lọ̀ yọrù sí ìní ọ̀hàn bẹ́ẹ̀ jọ́nà àbítọ́lọ̀ yọrù sí ṣe bí ìsìlámù tẹ̀ ń gbébọn tẹ̀ táwọn ìpé ń kírùn bí ẹ ṣe ń kírùn wọ́n bá ẹ̀bẹ̀ tí ń dáwẹ̀ àwọn tí ń pè láàfá ìjọ kò tó dìdí lọ́dọ̀ dìdí ma ń méjì mẹ́ta mẹ́rin márùn ọmọ ká má pẹ̀lẹ̀ ẹgbẹ́ sí ṣùgbọ́n ẹni ọkọ́kọ́ tí ẹ̀ máa ń mú bẹ́ẹ̀ ìsàlọ̀

káparí tí àkẹ́ni kìí tí àkẹ́rì tí a pé mo ti kéwó mọ wá pọ̀ lé kí ní gbọ́mọ̀ wálà lélò mẹ́sàn òdèlé òwúláwáyìí gbogbo mẹ́kẹ̀ẹ́sẹ́ kò sí ìgbọ́mọ̀ tí mọ̀ rẹ̀ mẹ́ o ṣùgbọ́n ní lóòrùn ọkùnrin lọ́sọ́lá lọ́tọ́ gbọ́gí lọ́tọ́ gbọ́pẹ̀ òṣèré ní o bò sí mẹ́tọ́ tí wọ́n yóò bá àtẹwàṣì ọgbọ́n ẹ̀kọ́ àfáà rẹ̀ náà ti fi wáṣì àwọn olóòrùn àwọn ẹ̀kọ́ kò sí ibi tọ́gbà nígbà ti gbèsè wọ́n bà lọ bá pọ̀fẹ́ wọ́n gbé ìkẹ̀kẹ̀ tí wọ́n bá wá gbèdé ìwọ̀n bá máa tó lọ́dọ̀ rẹ̀ bí méjì mẹ́ta mẹ́rin àwọn ọdún àwọn ìlú ọwà dúó àwọn ọmọ òwúrẹ́ pé ta ni ó wùn ní

ẹ̀dàkùn mọ̀sáyíwá ìṣòwò làfáàmìlẹ̀ bí i tí náà ṣe ń sọ́pọ̀ súnmọ́ rẹ̀ ọdá nínà tọ́ náà nǹkan yẹn tó ké mì kan ó kẹwò pé kí ma gbẹ̀rẹ̀ mílẹ̀ yàtọ̀ fún yóò tẹ́lẹ̀ ìjọun bọ́bọ́ bá dákú wọ́n gbùrọ̀ ní babaláwo bí ìrọ̀ ṣe nìkan ẹgbẹ́ lọ́rọ̀ làbọ́n bá lọ́bá ti fáwọn ìgbà nígbà tí a fọ́ àti táwọn olóró tí ó ń nẹlẹ̀ nígbà mọ́jákú ní ìsinmi mọ́lẹ̀ láàgbèrọ ẹjágúnlẹ̀ lé wọn ọ̀rọ̀sọ́yá ẹmọ̀ àwọn fásíà sáàbẹ̀ bí lọ̀kọ́ wọn níyàn ìgbìyànjú kò sí kẹ́ òṣò sí ń tọ́ ṣùgbọ́n ọ́sàgbò lórí wípé ìsìlámù lọ́nà ọ̀kan ṣoṣe náà kìí ọya tí a bá ti mẹ́ fásíà ọya máa dà sí lórí ẹgbẹ̀ fúra lórí ẹgbẹ̀ ẹgbẹ̀ ẹgbẹ̀ ẹgbẹ̀ ẹgbẹ̀ ẹgbẹ̀ ẹgbẹ̀ ẹgbẹ̀ ẹgbẹ̀ ẹgbẹ̀ ẹgbẹ̀ àwọn ọmọ nígbò lè bẹ̀rẹ̀ sí wá tó dé tó bá sì pẹ̀ dé kí ló mú pẹ́ àwọn èèyàn wà báyìí tó bá ń kà sí àyíkí pé a máa rí ní ọlọ́run nínú òkú ẹ̀sìn mọ́kà bẹ̀rẹ̀ kọ́dà jẹ́ sí ti wá nù inú kálùkù káwò tí ẹ̀ mọ̀ wípé ọ̀kan tuntun ọlọ́run tó tọ́ káwò wọ́n bí ànàbí sófì ta ń lágbára àti pọ̀lọ́dún láti wọ́n sáfàdé wọ́n lágbẹ̀ ọmọ àwọn ti gbéra wọ́n láwọn ògbèrà ní ọlọ́pọ̀lọ́ láwọn ti gbéra lápẹ̀ẹ́ wọ́n tara wọn jọ wọ́n wà lọ́jọ́ sí ọ̀dọ̀ ẹni tó bá máa yẹ̀rin ilẹ̀ haúsá náà bá dé kánò bó làwọn òṣè ìṣàdì kánò ẹbẹ̀rẹ̀ àfá àlàmọ́já wọ́n wà jẹ́ bí wọ́n lè jẹ́ bí 18 wọ́n jẹ́ 25 wọ́n lè jẹ́ méjìlá gbogbo àrẹ wọ́n máa sì wọ́n sọ́nà tẹkútẹkú tọrọ tí wọ́n nà rẹ̀ kò sì títí mẹ́ ojúgbó náà ni wọ́n máa wà jẹ́ wọ́n bèèrè àfáà mọ́bàlá ẹ̀kàrí nígbèrè wọn afẹ́ ṣe ájì ní ṣùgbọ́n ìlú wo ló fi kù sáà mọ́ra wọn ah! bàmù ló kọ tí ń pẹ̀lú ṣùgbọ́n tẹ́ bá lẹ́mà lọ bù ẹ̀rin jọ mẹ́jọ ni ó ti bí ṣùgbọ́n ìmọ̀nà tí bàmù ní pé ẹ bòmí díẹ̀ náà kẹ́ ẹ ti díẹ̀ nítorí pé nǹkan tó wọ́n díẹ̀ nílùú wọ́n àjú ń kánú wọ́n wà mọ́ ọlọ́bẹ́ sí ti lébìlà àgbàṣe níbo ni ó ti dàgbére lé ẹmbá ń kí ń mẹ́ ìgbìrìgbìrì tí ó farabalẹ̀ ó lè jẹ̀ níwájú ọlọ́run ìgbà tí wà láìgbé pẹ̀lú ìyàtúkẹ́ sí rí wọ́n bà ọlọ́bẹ́ sí gbogbo wọ́n ma jẹ wọ́n ma mọ̀ wọ́n ma kó pamọ́ nígbà tó wọ́n bá tó mú travel láti sókò ní ìlú bí jẹ́ wà wọ́n bà gbéra wọ́n ti kánú rẹ̀ wọ́n bọ́ sí wọ́n tó béèrè ẹgbàjú lórí rẹ̀ wọ́n a máa dénú mi tí wò ní ẹ̀kà mùsùlùmí kàtẹ́ ọ̀rọ̀ mi ti bẹ̀ parẹ́ ìtẹ́tẹ́ mi sọ fún yìí bàbá bàbá tí wọn ní ọba lọ mọ́kà wọ́n ti jọ rìn lọ́dún wọ́n tẹ̀bọ̀ wá dínú kejì wọ́n wà máa bèèrè fún ibi tàà jẹ́ sí lọ́dọ̀ yìí irú wọn tó wà wájú ah ibi tó wà wájú kèése kó dínà jù bí ìrìn ogójọ́ ni ṣùgbọ́n kò sí rìn àti pè torí kò sí rìn lóòjò ẹni ìṣẹ́kẹ́rí wọ́n máa ṣe wọ́n ìbá àrí owó tùjọ tó tó mú ọmú kùsùwájú ní dọ́kejì wò tó bẹ̀ wọ́n lọ ní táìmù wọ́n láwọn kọjá ń bò pé kẹnú oní wọ́n fi kọ́ọ̀sì ibẹ̀ àwọn ó sì máa wòyàn lọ́ọ̀kan báyìí àti kẹnú àtàtì ìdánù rẹ̀ kí ẹja ló gbẹ̀ ẹ̀jẹ̀ àwọn èèyàn bóòdé ńlé wọ́n fẹ́ lọ sí hajji ọlọ́run sọ ní ẹja bí jẹ́ àmì bí ó ti máa lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni ó dàbí ẹ́sẹ̀ lọ mọ̀sẹ̀ èdè mísọ̀rọ̀ mísọ̀rọ̀ tí wá pẹ́ wọ́n sọ fún mi wọ́n ní àfá àkàní mísọ̀rọ̀ àwọn ọba wa òun ṣe kí ń tọ́pọ̀ yẹn gbébọ̀ tí wọ́n è mọ̀ pé eléyìí ìtọ́lọ̀ ń fẹ́ ní ìtọ́lọ̀ ń fẹ́ ní bá rí àfá àkàní mísọ̀rọ̀ wọ́n lọ mọ̀ṣẹ́ rẹ̀ pọ̀ mọ̀ṣẹ́ ìkọ̀wọ́n tó kórílé ìṣẹ́ kórílé bísínẹ́sì pọ̀pọ̀ sáfẹ́ ìfọ́dí àjíjẹ́ fún dáadáa ó ti lóbi ẹni tí yíyà tọ́kẹ̀ pè ní alẹ́ ìjọ kan ní wọ́pù ṣáìtà ó ti ó kọ àwọn àdìgbà ní àwọn ọmọ kó gbàgbé ó ti yàn sí láwà ní yọ wà á sùn fún yóò sùn kà ó kó sùn yí àmú bọ́ sí ibi ó kó tí àti yọ kó kó àjẹrún ara wà lọ́bà gbélé ọmọ tí ó rẹ̀ lórí mú lọ ọmọ ìmọ̀ kàkiri ìdán fàájì báwọn yóò gbà lọ́wọ́ rẹ̀ yóò tó gbéyàn lẹ̀ yóò tó mú tí a ní yìí ti fàtó kọ́pì ẹ̀ sórí ẹ̀rù nílànà àjẹ́mù wọ́n ní bàbá bá ní bàbá bá ní hàn ìbọn tí wù mí kí n fi ọ́ sọ́dọ̀ àfáì ṣùgbọ́n àwọn ará ní ó bèèrè rẹ lọ́wọ́ mi kó bí àfá àgbà ńlá ẹwà níyàn tí n tí ń gbé bọ̀ kò kìí sojú ọ̀nà fẹ́mi yẹn wà ẹwọ̀rú jẹmọ́ àwọn èèyàn ìgbà tí wọ́n ma bó òun ẹ̀fẹ́ ẹ̀sì bí ṣe rí nù káwà ní èmi gbogbo 200,000 fún bàjá lọ àfà gbogbo 500,000 fún bàjá lọ òsáàdù gbogbo 200,000 fún bàjá lọ wọ́n ṣe káwọn ní ká ní àfihàn wọn tó wọ́pá ní ìfìrà bí áàbò gbogbo kò bàjá

orí bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe bó ṣe yí wọn ma wọ́n sì gbà pé Islam làwọn ṣe ó ti dáwọn lójú kò sẹ́jọ́ ọ̀sọ̀fọ́n pé à bẹ́ẹ̀ ṣe ṣe pàyì bàbá wa kan bẹ ọlọ́dàkùnbà bàbá wọn a máa bá wọn parí dẹ̀gbà àpàlákan wọn wọ́n dúró àpá ìpọ̀ díẹ̀ ah, ara àwọn ilé ìwà ìjẹ̀ náà àà ah, ní kí ni mo lè làpá mú rẹ̀ bàbá ní àwọn ilé gún ní ọba wọn jà nígbàtà wọn parò ìsìlámù kékeré mẹ́rin sí ìjà kékeré irú ìjà wọ́n dà ìsìlámù sí ní jẹ́bẹ̀ wọ́n bá àwọn ọmọ wọ́n ní bàbá kí ni wọ́n ní àkẹ́yàn sáwọ̀ lórí dákùrọ̀ nẹgbẹ́dẹ́ ní bàbá ní jọ́nà náà tẹ́yìn náà wà ń bá wùlé egun jà ká ń kọ̀kàn fún ìbàbọ̀ wọ́n ní lókàrí fún bí jẹ́nà àwọn ọkọ̀wọ́dẹ̀ mú ní kíkiri wọ́n láwọ́ ọ̀há àta oúnjẹ gbájú ìdánú a lè yé wọn bẹ́ẹ̀ ìtíwọ̀ èèwọ̀ náà tó fúnfún àpò èmi àti ní ti gbọ́ lónìí kọjẹ́ píọ̀ èèyàn mẹ́rin ló lè forí gbà tẹ́nu wa àwọ̀ ọ̀tàkà mẹ́rin máa ń tò tọ́ àwọ̀ àti ìgbàpá agbọ́yé jù wọ́n lọ ẹjẹ́ a máa bóde ń pọ̀ kẹfẹ́ ìsáàsùn níbi ọmọ ìyá ti lọ́wọ́ lọ́rọ̀ tó tí a bá wọ́n bẹ̀rẹ̀ sí ilẹ̀ bá dé bẹ̀rẹ̀ ọ̀ ìsáàzù ìsáàzù tí bá ti máa wọ̀n náà tí wọ́n jẹ́ amáyé ah, ah, ẹ̀dùn òye amọ́ tí bí torí ní wà láti ń bá wọn mẹ̀kúnnù tí ìlú òbí náà nílẹ̀kùn ah, ní ọwá jẹ́ ọ̀bà jẹ́ òbí fẹ́ bú o ẹ̀jọ́ ń pàdé mọ́sáájú àwọn àwọn bàbá yìí àdánwò tí wọ́n kó sí yẹ́rẹ̀ ọlọ́run tó bá dẹ́gbà wá yọ ọ́n bẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ orí ti yẹ nígbà nǹkan wá ń dáábọ̀ ọwá di pé kí ó yẹ ti ń súnmọ́ wa láti ìyàwó sá ó tún lélẹ̀ sápa lọ́ba di kí wọ́n máa pé ẹwà lọ kéwò ẹni tí ó bà kéwò yóò kó yìí pàtí ó ti tó lọ́rọ̀ wọn ní ọ̀rọ̀ wá ní gbogbo afẹ́ kí jẹ̀yí ọ̀wá lọ àtún àti àwọn tí ẹjọ́ dàgbàpọ̀ bàbá òun fà sọmọ ìfẹ́sì ni nígbà òpógún ọdún wọ́n ló sì kéré àlè dágbọ́n bá ìfẹ́ ojú ọ̀nà níbo nílọ wọ́n ti ẹ̀rọ pẹ̀lú ẹ̀ta àpà ní ti lọ kéwú níwájú ìjẹba yóò kó ojú ọya sókè ọ̀rà wọ́n ṣe sòrò ọba ìfẹ́ ọmọ 25 years níjọ́ kí ń lọ́jọ́ jọ́jọ́ àṣíyẹ ohun àtàwọn ọ̀rẹ́ ìjẹ́jọ́ dàgbàpọ̀ ó ń kàlù kú bọ́ sí ọ̀nà míì pọ́fẹ́sọ̀ láti rójú ayé rẹ̀ ẹ̀ntọ́ lọ sí sọ àsọ ìsọ pákó ẹ̀ntí tàbí àwọn tí wọ́n bẹ̀rẹ̀ ìlú àfá rẹ̀ ìjọ ti jíwẹ̀ fún ráyìn nígbà lọ́dọ̀ àfá ẹ̀ká àṣáwò àfá ní gírman jamáwò ọgbọ́n jẹ́jọ àbọ́n náà bọ́ kẹ́ náà ó jíwẹ̀ jíwẹ̀ lọ́wọ́ ní o kíkẹ́ òwò tó lè yí o yóò sì bẹ̀rẹ̀ lóòtọ́ nítorí sí àwọn tí wọ́n fojú wọn lẹ́yìn àwọn ni wọ́n bá ní gbé pẹ́lú ìkalẹ̀ níbi èyí ò bá àwọn ìpẹ́lú àwọn pé bá àwọ̀sáàkẹ̀ fẹ́ tó ní wọ́n tẹ́lú ìkalẹ̀ ní jẹ́ bí ọjàmúre ajẹ́bí sí mímú tó ní wọ́n tẹ́lú ìkalẹ̀ ní jẹ́ mí bí ìbí sí mí bí sí mí

ó ní rúfà àárí àárú jù alẹ́ amúrú gẹ́ẹ̀ṣẹ́ tó ní òun wá jẹ́ ní tọ́nà ń kẹ́ tó kó létí èdè ọdún méje lólò ló fi agbérí àfáàrí plus 25 wọ́n wá ń kọ́ sẹ́lì ní ìtàkùnrin díẹ̀ díẹ̀ díẹ̀ ó sì fi ọdún mẹ́rin kàpùrá ọdún ọdún ọdún mẹ́lò inú ẹ̀bá ń dùn bẹ́ẹ̀ ni dágbòrò púpọ̀ àwọn ọ̀rẹ́ tọ́yìn lù àfá rẹ̀ pé mọ́ ń padà sí ilé ìjọ́sẹ̀ tí bọ́ afárò tí ẹ̀gbọ́n kó ti ń bí ẹrù gan ó di gbogbo ẹrù kan ẹlọ dágbòrò fún àfá afá ní in tó kí tí ó mọ̀ sí rẹ̀ lọ́bá dáadé báyìí in tó kí jẹ́ olóòrè mọ̀túnmọ̀ rẹ̀ ọlọ́gbẹ́rù ẹlẹ̀ ọmọ̀túnmọ̀ ọlọ́run wá fún ní ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀dún mẹ́wàá ti tẹ́wọ́ àfà wá yọ̀ ń dáfọ́ ìwà ń bọ̀ yìí lọ́mọ kí ni o nígbà tí èdè gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ tí ẹjọ́ dàgbàpọ̀ ẹni ọmọ ìkéré tó lọ́mọ márùn-ún ọ̀pọ̀lọpọ̀ ti kọ́lé ní gbogbo àwọn èèyàn bá sáré tó ah sọ́fọ́lọ̀ wọ́n ń bá pọ̀ sí ìdílé àgbọ́wọ́ pọ̀ àti kọ́pì ìdílé fún ní bá mú lọ mọ́sálásí ẹ̀yìn náà ni máa mọ̀ wà ó

إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث سنين من أول يكون سنة ولو صدقة جارية àwọn àpẹẹrẹ sọ́dọ̀kọ̀ járíà wọ́n ti járíà wọ́n ti ti sára kíni o sọ́dọ̀kọ̀ sàárà tí ń sàn síkà wọ́bọ̀ túnfù ní tábí wọ̀n màtìbú orin tí mẹ́lẹ̀ àwọn wá sẹ́gbì ìgbọ́gbọ̀ wípé kéé sọ́dọ̀kọ̀ járíà

ẹwà jù sọ́rọ̀ ìgbẹ̀gbọ́ lọ́hun ẹgbẹ̀wẹ̀ ní ẹgbẹ̀wẹ̀ ní ìmọ̀ ọbábáwẹ̀ ẹ̀tẹ̀ náà èyí ń dẹ́gbù ẹ̀tẹ̀ ẹ̀kùn ìná nígbà tí wọ́n bà ní jíjẹ pẹ̀lú ọmọ pẹ́pẹ́ ẹ̀rẹ́ ṣe wà lódìdí yẹn bí ń bè èèyàn ju abẹ̀mì sínú náà ni ìmọ̀ ní òsí wọn ò sọ fáwọn ọ̀fẹ́ mọ̀ bọ́lọ̀ ń ṣe wá fún ọdí ẹ̀bẹ̀ láti kò sí ọ̀nà jẹmọ́ ẹ̀ mi lọ àfá àbábẹ̀rẹ̀ kìí tí wọ́n fún wọ́n kó àwọn ọmọ tí ń kọ kí ó kí nǹkan àjẹ́má ibi ọmọ pàmọ́lẹ̀ lè fún ọmọ ẹ̀kì mú lọ́wọ́ ọgbáwó ọgbáwó ìmánì ní obi ìjáwọn ìparí tìtì ìmánì lọ lọ̀gá ebi ló lọ̀gá ìmánì tẹ́ ebi náà ní kí ni ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ máa àwa bí ààrẹ ní ìpáyàn ààrẹ kọ òsì ní ààrẹ ọdún ọgbẹ́ alájì ṣẹlẹ̀ báyìí làpúwà ti rí olówà dítẹ́sì ìgbéjáde ẹ̀mà kọlẹ̀ láti fi lọ àkáàkì orí ẹ̀yọ́ fún ọjọ́ ẹ̀bà okùnrin jẹ́mà fùfú ẹ̀yìn búrẹ́dì ẹgbẹ̀kùn ìjọba gbúgbúrú ẹjọ́ kòrò tẹ́mà jẹ́ wọ́n sáàkà ogun kagbó kagbó gangan ó sì kò gbò orí ó sì fi ápò bàbá wálé bó ti rí lọ́sàájọ́ náà ìyẹ ẹlẹ́jà lọ́kọ́kọ́ wá gbẹ́bà fún àwọn ojú bèèrè láìrẹ̀ ìṣẹ̀tọ́jú rẹ̀ ní ò lè púpọ̀ ojú ní ò tó dalẹ́ wọ́n wá gbé kéńgbé fún ọ̀tọ́kọ̀ọ́bàkù ọ̀sáré múlì tìbóde ọ̀gá nàbà wà ọlọ́run ìjẹ́ ṣebí sí bákọ̀ jẹ́ sami bọ́jẹ̀ lọ́dọ̀ bí yíbò tí ń gbẹ́lẹ̀ kẹta wọn ló má gbẹ́kù dé ní gbóná ó tó pàwé yọ ah ìṣẹ́lẹ̀ náà rẹ̀ nígbà tí è di ìyàlẹ́ta bàbá ti rí sáà ọdọ̀sàn ẹ̀yìn búrẹ́dì gígan ìyẹn bí a fún bàbá bàbá ní wọ́n ti sọ gbogbo ọmọ ara ní ẹ máa fọ́ mi o gbogbo jẹ́ni mẹ́jẹmọ́ ilẹ̀ ẹ̀kùn mi o láwọn èèyàn bá wá wo bàbá bẹ́ẹ̀ ṣe káì látà bàbá sáàmù ẹ̀yẹ bẹ́ẹ̀ lọ ní ẹyí sí ẹwò ara ti ń gbọ́n ọdún ẹ̀fẹ́ náà gbóhùn sẹ́gbẹ̀ẹ́ wọ́n jábẹ́ rẹ̀ ah bàbá èyí tẹ́ nígbà wọ́n ṣe fún àwọn ṣe fi o kò gbọ́dọ̀ kẹ́ ní ìrẹ̀lẹ́ nǹkan kan náà yọ pa ẹ̀ bẹ́ẹ̀ ṣe lọ ẹ̀wọ̀n wọ́nlọ́ọ̀hì ààrẹ tẹ̀lẹ́fẹ́tẹ́lú ní ìbágbọ́ yóò pàpẹ́ tọ́lọ̀ ń bá ń fi ṣe kò lè lú ọ̀sẹ̀ kamaláyé ẹnu bí ti má dékè láti tẹ́yì àṣìlọ́ torí kọ́lọ̀ fowó sápò rẹ̀ nínú fífẹ́ bí ọlọ́run tọ́lọ̀ ń bá lẹ́nu èyí ogun owó sì fi silent killer nínú ààrẹ kan àyàn bí ó sì ṣe subhanahu wa ọba yìí ọkànkà nígbà jẹ́ àyè kan ẹlẹ́ ẹ̀wọ́ apá àfáàgbò tí máa kìí máa fà lọ ilé ṣùgbọ́n wọ́n kí wọ́n lọ́rùn nígbà ọmọdé fọ́kà lè tí ó máa ti ń débùrè múrè ẹjẹ́ wọ́n máa ní tí wọ́n máa jẹ tí wọ́n máa tó jẹ fà àfáàgbò ẹlẹ́ ìmọ̀ràn ìdá o ẹlẹ́ ẹ̀yọ́ ọmọdé tó lórí ilé ah, wọ́n ti lógún o àbábá tó lórí ẹ̀yọ́ mẹ́kẹ́ múra ẹ bá ti dẹ́sẹ́ ah, bí ẹ ṣe wà ó Tí mo mọ́ bá dùn, ní ó múra ṣẹ́wọ́ ọdún márùn bá dé sẹ́bí kọ̀ ọ̀sọ̀ fún ọmọ wọn léwu inú wọn náà dùn ṣe é sì mọ̀ pé ọlọ́run dá ẹ̀mí nígbà ọba ti rí nǹkan èèmọ̀ ọ̀sáré sí tó bá rí nǹkan tó wà ní ìrọ̀wọ́ ọmọ ìfẹsẹ̀ sádánù ẹ̀kọ́ tó àpẹẹrẹ wí ni wọ́n lóògùn tí wò fowó ṣe orí bá ńlá wa ọmọ márùn bá ṣe wà wà àfáà tẹ́lẹ̀ ọkọ̀kọ́ gbọ́ sí ọgbọ́n orí wọ́n jẹun ọ̀sán wọ́n bùta lẹ́nà ọmọ wọ́n jẹ ẹ̀wà wọ́n kò lè ṣe gbẹ́nà lọ́wọ́ wọ́n dé lẹ́bàá ìwọ́n kàrùkú àṣọ́bọ̀ rẹ̀ rẹ̀ ah nílẹ̀ jẹun ajẹwà nígbà tí ẹ̀kọ́ jáde bí àwọn ẹlẹ́kọ́ ti fọ́tù ọsún wájú wọ́n dé yà sí ẹ̀ẹ́pẹ̀dẹ̀ o a sì wà pẹ̀dẹ̀ náà láàmà pàgbèrè ọlẹ́ ìrìnàbá tó tẹ́bàtí ẹ̀lẹ́ àtàfà àwọn gbé kẹsẹ́ gbẹ̀kan wọ́n wá mú ẹ̀bà wọ́n nà lórí wọ́n dákẹ́kọ̀ọ́ rẹ̀ sí ọbẹ̀ gbẹ̀gìrì ilá lè lórí wọ́n wá mú ìtẹ̀yẹ̀ wọ́n gẹ́gẹ́gẹ́ sọ́nà wẹ́rẹ́ wọ́n wá kọ́kọ́ fọ́mọkọ̀ọ̀kan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹmọ́ nínú ẹ̀bà ẹran tó bá gbé o ní ó bù ní ńlá yóò máa tó jẹ díẹ̀ díẹ̀ ìyànjẹ́ bí náà tó wá láàrin tí ẹ̀nà ọmọ ọ̀gá sílé padà ọmọ ìsọ́lọ́mọ tó nílé kí ó káà jẹ́jẹ́ ọmọ tó sì lóòrùn jẹ́jẹ́ yìí tó bá yàtọ̀ sí jọ léyà pé jẹ́rẹ́ léwọ́

ìjàfẹ́ẹ̀sì àfáànlá nígbò ọ̀pọ̀ yàmà ní ah, ilẹ̀ ẹran ńlá kó kù sí èkí ìfà wọn máa lù ni ó sì gbẹ̀ẹ́sẹ̀ fọ́fọ́ kẹ́kọ̀ọ́ bá bí ṣe ń tọ́jú ọmọ wà ní ah, láti ọba bọ́ wá ọgọ́rùn bí ó ṣe ń bá yí tí òdodo ẹ̀sìn ti ń gbé bá wà lórí o àwọn wá gbé méjì tọ̀fẹ́ ẹ̀sìn fún ẹni tọ̀fẹ́ gbowó oṣù tiẹ̀ wọ́n wá ń pèrò táìmù wá ní tí a máa tí wọ́n fún ẹgbẹ́ ẹmọ bá jẹ́ jẹ́ wọ́n bá yẹn wẹ́rẹ́wẹ́ ọmọ tó bá kìí ti débi tó ti ṣe wà kò ní fẹ́ wà sí gbogbo ẹ̀fà rọmọdán bá dé bá rọmọdán dé àmá yọjáká o káwẹ̀ owó ni lálàáfíà o kí ọ̀fà yọjáká àrùn lálàáfíà o ní ọkàlùkù bá dùn ìyá àdìlú ní ọ̀pọ̀ gbọ́já káàkì ẹ̀wà gáàrí ìgbákejì ìyá àdìlú gáàrí ìyá súnà mọ́sálásí gáàrí gbọ́nà fà bá gbé bóò ní táwọn ìrìnbó ọ̀nà à gáàrí náà ni ó ṣebí chairman ló ti wà ẹlẹ́ àní chairman ló ti wà ọmọ àbá àdìlú ìjẹ̀rọ̀

lọ́dọ̀ ya Balkis ẹnu kí n kéde fáwọn obìnrin náà ní pé àǹtagà ní o èyí tí ó bá ti wà rà mẹ́ bó ṣe abọ́ márùn-ún káfí rárá ìsì abọ́ mẹ́ta bẹ̀ káfí rẹ̀ wà àní àwọn méjèèjì làwọn kan nù àjẹmá ní ẹbá di tẹ́ẹ̀mọ́ wọ ọ̀gbẹ̀lẹ́ tó búrè padà wá kùmọ́ kílọ̀rọ̀ sí ọ̀rọ̀ na kọlu tí bá tó ṣe ní tìbù sáà ti pé kẹ́yìn ọmọ tí ó lẹ́yìn ọmọ pèrè ọlọ́run lè gbà wíyà ìnáwó tó àlámà náà nọ́mù tí tajáká wẹ́rẹ́wẹ́rẹ́ obìnrin bímọ ọmọ wo ọmọ tó lọ́pẹ́ àtòsù káàrùn-ún ní ìmọ́ mo kí bàbá ìmọ̀mù mo nípò ní ẹ̀gbọ́n rẹ̀ gan tí mo fẹ́ bí lẹ́yìn ó kúkú lẹ́nà fún mẹ́wàá àtàrà ah, nílé ah, òkú bá wọn ọ̀tọ̀lẹ́ntín sáìtù ọ̀tọ̀lẹ́ntín kòṣù bàbá wa kan bẹ ọlọ́run tí mo sọ́dọ̀ bẹ wọ́n jù ọkọ̀ wà ní bàbá wọn ènìyàn kò kọ àdúgbò torí pé gbajúgbajà ní àbádà tí ọlọ́run bá bí mo láti gbé ọ̀rọ̀ bàbá wọn kọ̀kọ́ débẹ̀ ẹ̀yí àsùnbáyàn má gbà lọ́lé ọlọ́run ẹ̀kọ́ àárọ̀ déédé bàbá ní òsì ẹ̀kọ́ àárọ̀ nílò ti fẹ́ràn fi ẹ̀kọ́ yìí ipò ọ̀lẹ̀ ní pílẹ̀ kìí sẹ́kọ̀ọ́ tí wọ́n bá níjọ́ ń bẹ̀rẹ̀ àwọn alálàáfà ẹran àkíkọ̀ gangan ní ọmọ sí sàwọn alálejò tó bá jẹ́ àgbì ọ̀sán bàbá àkó àmùnà mẹ́jọ síwájú pẹ̀lọ́bẹ̀ náà bẹ̀rẹ̀ lọ́nà àmàrà bàbá àmùnà ìpọ̀ bàbá àgbójókè ọ̀sọ́rẹ̀ ọ̀sọ́rẹ̀ ó nígbà títí ń gbómi mẹ́rẹ̀ pẹ̀lẹ́ bí tí jẹ́ pàtíkẹ́ mọ́ wálé rẹ̀ ó mọ́ wálé rẹ̀ ó mọ́ wálé bàbá àjẹ́ àmùnà wọn àwọn àjẹ́ díẹ̀ díẹ̀ tí èdè rọ̀lẹ̀ tí ó bá wá ń lọ lọ́wọ́ àwọn àjẹ́ tẹ́ ẹ bá sì bàbá yẹn tí ó bá ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn ní wọ́n máa sọ fọ́ wọn pé sọ́rẹ́ tọ́ òun fámì ìgbìnà wọn máa kí égún ọmọdé èèyàn ń kọ́ lọ́nà lọ wọ́n sì takú lórí ẹgbẹ̀rún fẹ́ àwọn méjì ọlọ́run ti fẹ́ ọgbọ́lọ̀ lọ́rọ̀ ti wa àti bèbè ti wa bí ẹ ṣe yí máa yìí kéhùn ní òyìn wọ́n ń pa táàtà tó fi di wípé wàtá ìrìn ìtìpọ́l gbogbo tí máa ń tẹ̀ láti àyè kẹta àyè kejì tàkọ́wùrù dẹ́ra tàkọ́wùrù sí kí ni o wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́ òdìgbé àwọn èèyàn lọ lè kẹ́kọ̀ọ́ lókè òkun pléèdé ọkọ̀ ojú omi wá bí wọ́n bá rí náà rí sí à náà aṣetọ́mọ̀ ń tọ́ ni láwọn ní wọ́n rí náà rí sí à àwa ọmọ tá a wá lẹ́yìn rẹ̀ tí kò láti wá fẹ́ gbé báyìí ó gbogbo èèyàn ti gbà ní ìsúpẹ́ túnà ọmọ àwọn àfọ́

jẹ̀mẹ́rà kọ tẹ́lẹ̀ rí kẹ́lẹ̀ tí ọmọ àtàdúwà fún sáàbẹ́ ìrẹ̀tàdì kọmọ̀ sọ́lá fún ọmọ ìkẹ́lì kò bòdì kọkọ̀ ọba kò ní àtàdé gbogbo lálàbí rẹ̀ fún fẹ́ẹ̀dì wọ́n ìtàdúwà ṣùgbọ́n ẹwọ bí ẹ̀sìn wá ṣe pìlẹ̀ pẹ̀lú àìmọ̀kan níbi òdodo lọ́sọ̀sì ṣe bí ìlànà bá ṣe rí ní tá àgbàpẹ̀ lágbàdì ìṣẹ́ wípé ọ̀nà wọn àwọn àfẹ́ẹ̀sì ẹwọ́n tí a fojú wọn rí àwọn inú ènìyàn wá bí àwọn atọ́lọ ń pẹ́ kápò dodo nígbàtá wà rí òdodo sí ọ̀dọ̀ọ̀dọ̀ lọ́wọ́ ti dàgbà dé fi pé ẹ̀ẹ́lé kí wọ́n lọ kọ́ kápẹ́ńtà ẹ̀ẹ́lé kí wọ́n lọ kọ́ kí ni ó bàbá kí lọ́tún adébìmọ́ lórí ẹ̀mí òdodo tí wọ́n náà ní sọba dẹ́dà tó sì kí ọ̀bẹ́ ọ̀pọ̀lọpọ̀ tó máa jẹ gbèsè tẹ̀kọ̀ lẹ́yìn oṣù mẹ́ta tọ̀pá ní orílẹ̀ gbèsè yọ́ mọ̀síta tí ìyàwó ọmọ tí ọmọ rí nìra mẹ́ tọmọ rí nìra mẹ́ torí kí ni ó lé sí ànábì sallallahu alaihi wasallam jàmáà nígbà tí ó ń kọ́ wọn ní tí ó yẹ wọ́n ń kọ́ ọmọ ewé ewé ewé kan ayà kan àti gbẹ̀rin kàrẹ̀ yóò tí wọ́n sọ ọjọ́ náà tí ó tí wọ́n kàpìlà kí ní òrì báyìí ìgbàgbà wọ́n pẹ̀lú ẹ̀dẹ̀ ẹni sọ rẹ̀ wà lórí jẹ́yìn àlọ́ sí wọ́n ní àfá ìlú ogun mẹ́lá ní ọ̀bàjẹ́bẹ̀ gbogbo níbi ẹ̀jẹ̀ yìí bá gbẹ́ tó wá wọlé fọ́bí ìrìnlẹ̀ ayé láàfá ṣẹ́ẹ̀ṣẹ́ ní ìrìnlẹ̀ ọlọ́pùpù èjì mẹ́ta ayé tẹ́yìn káàkiri làwákà ní ọdún méje nínú ìkàfà nínú ọdún àfáà nítorí kí ni nítorí pé ayé àkàbáyì akọni pẹ̀lú wé tí wọ́n ti lò mo ṣáwọn òṣèré lọ yóò rí bẹ́ẹ̀ wọ́n yọ owó alálàájẹ́ kan ní ọba jẹ́ ọ̀rọ̀ yìí ti lé lọ́gbọ̀n ọdún mọ́ wá fún ọmọ bá lọ́gbẹ̀ẹ́ ya múrú ọmọ tó wọn lò ní àṣọ́bá gíní ọdún lọ́dẹ́ jẹ́ pẹ̀lú ọyọ̀wọ̀ ẹ̀nìkan ẹ̀rọ ọmọ wọn kọ́ lọ sí bẹ́ẹ̀ ọ ẹni ọmọ ní ọjọ́ wọ́n sí lọ jẹ́ ah, ẹ̀kọ́ tó wá àríkùnrin mọ́kànlá wa kò tó ẹ̀kọ́ tó rí ọjà Àbúdọ́lá bọ́ọ̀nà bàbá ní oṣù àlà gbogbo ewé ọ̀nà ebi oní ọ̀nà orí pépà ọ̀rọ̀ àgbọ̀gbọ̀ ọjọ́ pépà kan wọ́n sáré yìí ò bá lọ lẹ́yìn bàtà mọ́bà wọ́n kọ́kọ́ àjọ̀rọ̀ tí wọ́n kọ́ bájẹ̀ náà bá ti ẹ̀fẹ̀ mú yàn mẹ́tẹ̀lẹ̀ èyí tí jáde sí náà ebi rí jáde náà nígbò rẹ̀ lẹ́tọ́ dúró láì bá gbóra àdìjẹ̀ náà dáná mọ́ láàrin àwọn òwà ní rí dọ́pẹ́ dáwọn ìyàmọ́ lọ wá ẹgbẹ̀rẹ̀ ẹ̀yẹ̀ bí nínú àṣọ́kan náà ma yínà ìwàdí ẹgbẹ́ ní ìgbọ̀n tàbí bòbò tàbí mo lè níjọ́ náà lọ́rùn inú àwọn èèyàn máa dùn ẹ̀rù ọmọ bàwọ̀ kọ́tà irú àwọn àṣẹ sí lọ́mẹ́lò ní ìkọ́ máa lè tó ń pé bí wà náà bá jẹ́ ọmọ ìyọ́ máa bà mí lẹ̀ tí ò sì bá ti láàmù tó sì ẹ̀ ti láàmù tán jẹ̀máà nígbà tí wọ́n ń sa ìfọ́ àpò jọ nílẹ̀ Yorùbá kí ni tó lè tẹ́ẹ̀kì wọn kí tó lè báláǹsì wọn kò fún nígbà tí ó tí in tí èsì ìsìláàmù ó ti rí ìjókòó òdodo wá dé kọ́dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ wá jẹ́ ẹwọ alátakù ń gbìdí ní gbẹ̀dí bí àwọn ọ̀dọ̀ tẹ́ ìwò yẹ sọ́ra o èmi ọ̀pẹ́ ní afọ́wọ́ àgbà ní ọdún tàà kọ́kọ́ lọ sí kí wọ́n mọ̀ sùkù fún jẹ́mọ́ ṣẹ́gbẹ́lẹ̀ ìjọ́ ló kúlẹ̀ ó tó di wípé ètò ìjọba náà wá kí ètò ìjọba tó kún ẹni ọba nílẹ̀ lórí tí mẹ lórí ẹ̀ èmi mọ̀ kọmọ́sárájú èmi náà nìmọ̀ mọ̀ bá bá màkó bá ìbẹ̀lẹ̀ kọmọ́sárájú èmi náà làlẹ́fà rẹ̀ ọ̀tọ̀ ni wà látàkùnlélé jẹ̀mọ́ àtiwájí ayé òdúdú kí àtiwájí àwọn èèyàn tó ti wá ìgbé jẹ́mọ́ gbogbo tí mọ̀ ń sọ yìí àkáǹtì ẹ̀mí ìrìnàmdìlá 40 years 60

bẹ́ẹ̀ lè tún tẹ́lẹ̀ mẹ́rẹ́lá kọ̀ọ̀kan lọ tí tó fi lẹ kíú lọ́dọ̀ wa ìrarí tí wọ́n bá ti pè èèyàn láàfà yóò ní mẹ́kàlì lọ kí kí ní jẹ́ mẹ́kàlì tètè èṣù ìrìn tí a lè jẹ̀rọ tí wọ́n bá mú fún àrí bàbá wọ́n sí ìfẹ́kẹ̀mẹ̀ kó dé rẹ̀ nígbà wọ́n sì yà sí dandan ní ọ̀sí ìwé ìyẹ̀dá tọ́ọ̀bá débi mòbínú àkọ́kọ́ ọmọ sí ẹ̀yìn ìyá mi ò ẹ̀yìn ìyá mi olójúwókò ẹ̀yà mi ò elétí lágbà ẹ̀yà mi ò olórí kí ọ̀fọ̀ lórí bìbí rúkọ̀ ọ̀kan kí lọ jọra wọn mìíràn wọ́n ṣe fọ́nsùn àti ìbóòdè alifọ́nsùn àríìm ẹlọ gbẹ̀yìn rẹ̀ wọ́n ní útúbà yàtí útúbà ní kàfà sàdé útúbà ìṣàwákà wọ́lọ́ọ̀hì téèyàn báyé mà àti tí wọ́n bẹ́ sọ̀rọ̀ kí tó ń kàfàrà kéèkéè mùsùlùmọ́ torókọ̀ àdìjọ́ lónìí ya jazariru ya ṣararri àjíbà kẹfẹ̀rẹ̀ ìlúfẹ́rẹ̀ alìsìbọ́tọ̀ tó bukọ́ ìrìnlá kíyàn mọ́ sí ń tí èsè ọba adẹ́jà náà wà náà wọ́ níbi ìjáde kò lè fi àfọ́lọ́ jẹmáà bóò láti fẹ́ sí àwọn èèyàn wa padà bóò láti fẹ́ gbé wọ́n gbọ́ yí pé á bàbá wọ́n fẹ́ ṣe ibi rí dé ní ọ̀ṣẹ́ se o èyí tí wọ́n bí àwọn ní ìsìn ní swabọ́ọ̀sì bàtà àti débi àlọ́ bàbá zùgbùlùn ní dáàrù ìlú lẹ́kùn ní ṣọ̀nà ọlọ́bàá bàbá wọn máa ti fún ìsinmi fún ọ jẹ́kùsà jẹ́ náà gbogbo wọn wọ́n ń kó àwọn ikọ̀ kan jáde ìjọ́dún náà ọ̀dọ̀ wá ní ilẹ̀ parí ìmọ̀ òpin ibì kan o ibi àwa náà mọ̀ táa rí dé ìlà nǹkan yìí o lóríjọ́ tí ó ń kú àwọ́ àlọ́ wọ́n rí akódé tí odò ṣùgbọ́n tí tó máa ń dẹ́yìn láti tí odò kan lọ sí etí kejì láti lè rí tí bẹ̀lẹ́yìn odò kò sí láyé etí ó ó ti wà láyé etí ó ẹwà fọkànlẹ̀ balẹ̀ gbogbo ẹni ọmọ tí sọ fún mi kì í lọ́wọ́ rẹ̀ àwọn èèyàn nílẹ̀ bàbá bí wọ́n bá sóògì jọ́nà ebi wò sí láyé mọ́báyé ó ti dìsí ní fún àwọn olóòsùn orí bẹ́ẹ̀ gàrí nípa àwọn bàbá bá tẹ́ ti lọ yìí kèé ṣe kí òun gbọ́n tí ó wà kí òun gẹ́gẹ́ wọn ò rí àti másùn àpá tuntun lọ ìrìnsọ́ bàbá tí ó lọ báyá bí 100 àti sí o ìrìnsọ́ wà níwàrọ́ yìí 100 àti mọ́ ìjọmọlúàbí tí ń bẹ lára wọn o ní a ti fi ṣe ilẹ̀ ẹ̀sìn wọ́n gba obìnrin fún ọ̀nàwọ́ ọkọ tó ọ́nàyàwó ẹ̀bọ́dé nílé ó tó fi sí ìbọn lórí rẹ̀ ah, ọmọ ah, gbogbo ilé ìwò ó Takúrù, yóò rà, wọ́n sí, ríkọ́, wọ́n bá lọ, lọ́jọ́ kankaná. Èyí táwọn náà kọ́kọ̀ yíò wọn sí nígbàwọ́ lọ́àbí nítù ìkàṣẹ wọ́n lò ìṣẹ́gbọ́ ìgbẹ̀rẹ̀ lọ́nà. Bí wọ́n bá tí kìlọ̀ fọ́ máa tó mọ́kọ̀ wọ́n àbá àbára òun fẹ́lú ìjú wọn bá wá ń so yìí èyí tọ́kọ̀ ìyàwó gangan wà ní Sulaiman sọ pé alhamdulillah àwọn ọba jẹ́ alhamdulillah kò túnmọ̀ bí jẹ́ bọ̀ wọn lọ ọ̀pọ̀lẹ̀ fọ́lọ̀ tí máa gbà ń tọ́ da lọ́wọ́ ẹ̀tí ọ̀pọ̀ máa lò ẹ̀ẹ̀ jẹmáà mọ́ wá fẹ́ bí ápùlẹ̀ ìkan kémi àti yan ọmọ ìjókòó lóṣooṣù ọ wá jẹ́ pé tọ́píìkì wa náà bàbá wọn sáà lékúnlẹ̀ sí tí wá tí wọ́n bí wáyìí mẹ́rọ láti ìsẹ́mẹ̀ náà tí wá tí wọ́n bí wáyìí sáà tí ìrìfọ̀ ó ń kájú tí wọ́n padà fówó olólé wọn tí wọ́n bá náà tí wọ́n gbẹ́ síbọ̀ tó fi ẹ kórí à ń pàdé bí ló fi dídà àpọ̀ o tọ́ ọba ti dúró déédé nínú ilé òòlò kọ wọ́n lè máa pọ̀ ní àfárà mi àfárà mi ìgbà àbíjò ní pé sáré ṣe fún méjì kí ló pé sáré ṣe àràmù àràmù àràmù àràmù àràmù Iṣẹ́ mélòó lè mi àti ìtìjọra àwọn eléyìí? Jẹ̀mọ́ nígbà tá a róò fẹ́ ẹwọ mọ̀dárì káàkì, ẹwọ ilé kí ó káàkì. Kàmá yẹ fún ìmọ̀rọ̀ bí ìṣọ́lé kí ìṣọ́rò Ìbàdàn. Mo dí ìrùlé kí ọlọ́lá kó gbà ọlọ́mẹ́ta ìrọ́rùn fún láti ọgbọ́ òdè. Lẹ́bọ́sí, lọ́tọ́dọ̀ àrùkù rẹ̀ wọ́n tẹ̀dà lọ́sẹ̀ náà ẹ̀rù kúrò náà lábẹ́ lò ọgbọ̀ ewu lé bọ́sẹ̀ afálọ̀kọ́ bẹ̀rẹ̀ alwàrà hmm. náà wọ́n fi sàrànlá ẹnìkan lọ́sẹ̀ mi mo sì fẹ́ pa ní àjọ pa náà ni ẹ̀yìn tí ó sì máa fi parú wọn wọ́n èyí sálùwàlá ṣe alùwàlá rẹ̀ fọ́bà ṣe ewu kúrò ọwọ́ adé àwọn èèyàn kan ọwọ́ akùgbò làwọn náà ṣe rí òdòdó ọ̀yàtọ̀ wà lórí ọ̀yàtọ̀ ṣùgbọ́n ta ní ọ̀sọ̀ fún wa tọ́ bá jẹ́ ní ó mọ̀ òdòdó bí ọlọ́fẹ́ sọ fún wa bóò ní àti ní ọ̀sọ́ mọ̀rọ̀ ìlú ta wá ń lọ yìí a kú òmùbẹ̀ yẹn ìgbà tá àjà àbọ̀ mi àjá ti ṣùfíyà ìmọ̀ ni a fún kí ló kún rọ́dà ṣe òfin nìkan nígbà tí lọ sí ọkọ̀ sáà ó ti pé plane kọ́tọ́rù tí ọkọ̀kọ́ fò lẹ́yìn ìgbà wà láìṣẹlẹ̀ ìlàwọ̀ alálọ́sùn bí agbénu pé ní 11:30 12 ó àgbéra ó di 1 àgbéra orí wọ́n dájú àgbéra orí tí àgbéra yẹ́bányà sígbìnà wá wípé ojú ọ̀nà ọ̀dá òkásọ̀ padà wọ́n ga lòkú sọ nígbàfọ́n ẹ̀rẹ̀kẹ́ gọ́mọ́nà ọ̀dínà àwẹ́ tí ó múnà lẹ́wà gbò pé bí 2 hours ó ti ń dìdì pásọ̀ yẹ́bányà káàkiri ọmọ náà fléwò akẹni tẹ́lẹ̀ àwọn ọ̀lọ́mọ́ àjímú bọ́ọ̀nì aláwẹ̀ ṣe bóun lò mú mi lọ ilé ọlọ́run ṣe wà ṣúúrú àtàgbìyà nígbà ayé kọ́sọ́ ṣẹ́gbìn àwọn àṣìnà lálò làbàtọ̀ wọ́n ní sínú àwọn sọ pé ojú ọ̀nà ẹ̀ẹ̀kìní tààtọ̀ ọ̀rọ̀ àìsíṣọ́ a sì lò àdínáwà ibi tí wọ́n lọ́nà lórí pé plane tablet títítítítí wọ́n tó wáyé ọ̀dá níjọ́ náà sáà padà sọ nídàjí ìlàwà gbọ́ pé yẹ̀mgbóòrò ara lúkan sàn bí yàní fífí drone o ní ìráyìn ní ìfẹ́ ìjọ́nà èyàn ni a wá ń pè ní àti wípé ṣé ò bá tọ̀ sínú ọkọ̀ọ̀kù olóòlọ́dà gbé táǹkì ilé nígbọ́nà lọ́rùn ẹ̀kọ́ mọ́kọ́lá sí ọ̀hún láàrin mẹ́rin tíṣà ì tí wò ní máa tẹ́sọ́lẹ̀ mẹ́rin báwọn bàbá bá sì bẹ̀rẹ̀ pé yè jẹ́ yọ ọ̀rọ̀ pé tààrọ̀ rẹ̀ tó dúrẹ̀ àwọn ìwọ́n rí eléyìí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tẹ̀blíkù jáde síta lọ́lọ́lọ́ ẹjẹ́ gbọ́pọ̀lọ́pọ̀ gbogbo àǹtẹ́sọ́lẹ̀ yìí ó kúrí ẹ̀ká tó tàbá ti ní ìgbàgbọ́ ní kẹ́lìmẹ̀ lá ìlàáha ìlàlùbà ṣòro yáyàtà ìkíyàmù àìfáyé wálẹ̀ fọ́lọ́un ó lọ́pọ̀ níra ẹ̀ ẹwọ ọdún ijó ti fáyé rẹ̀ lẹ́kọ̀ọ́ lọ́lọ́ ti fi ní ìdú wa jẹ́ tó dé mọ́kà ọba pásọ̀tì ìdú dé mọ́kà ọba títà ó tún gbéra lọ́pẹ̀ asọ̀rọ̀ ìwòye nínú ọmọ ti jẹ́jẹ́ ọ̀kan àwọn ẹnìrẹ́ wọ́n lọ sójú ọ̀nà náà ẹ̀bà gbọ́nìkì máa jẹ tó bá ti dé báyìí mọ́tímọ́tí wọ́n pè òjò ọ̀rọ̀ ó ti pàdé gidi gidi gáàsì ti tán nílé oṣù kẹrosínì nínú sóòpù ọwọ́n tó gùn tí bá fi sáná orí ọ̀tí ìsáná à lọ́wọ́ bẹ̀lọ́run ọwọ́ kẹrosínì ti tó kù mọ́kù ọwá kásẹ̀ sí ara rẹ̀ ọwá òwúrọ̀ wá láìta wọ́n tẹ̀ sí báyìí pẹ̀lú gbàgbọ́rọ̀ lá ilaha illallah ẹsẹ̀ rẹ̀ yẹ́dẹ̀ mú iná kóbìnrin kúkú gbómi ká níbẹ̀ tó tẹ́bà ibẹ̀ náà ló ti ṣe ewédú ó dín ẹja náà ọ̀rọ̀ sẹ́kì tó báyìí eléyìí ìdúgbà eléyìí pọ́ ló kàrù sí kíkìdé àníbí lọ sọ fún wa nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ ó ní ṣe okó dá ṣùgbọ́n náà mẹ́jà ọ̀rọ̀ ọ̀dọ́mọ̀ owó ṣe èyí tó sọ èyí tó sọ ọmọ tó ẹ̀mẹ́ tẹ́tẹ̀ mọ́ lẹ́kọ̀ọ́ náà wá ti bàyá ààrẹ nítọ̀ ìyanu ọlọ́run máa fi bó ń tẹ́tẹ́ ọdún kan jẹ lọ́jọ́ta ọmọ ẹwà ní paragon ní gbọ́sọ̀ ní oṣù ọ̀sọ̀ ní oṣù paragon ní ìfẹ́ pọ̀ láti ẹ̀yà síte lọ́ba jí orí ọmọ ẹ̀ pẹ̀lú ìgbàmọ́dún fẹ́lọ́ ọmọ ẹ̀ tẹ̀lọ́ bóyá ẹ̀ padà lóṣooṣù àmì ìwà òfin lágbájá tí mo lọ ti gbọ́ àwọn ọ̀rọ̀ tẹ́lẹ̀ ó ní ẹni ìyẹn náà tó ń dà rẹ̀ ọlọ́run nífẹ̀ẹ́ wa iná náà tún jà lọ́rọ̀ yìí nígbàtí ní ọmọ ọjọ́ àwọn èèyàn jáde síta pẹ̀lú súnnà ìtọ́lọ̀fẹ́rẹ̀ wọ́n sì tí òkúlẹ̀ lárọwá wọ́n mẹ́rin wá lọ́tù lọ́tù àtẹ̀gbẹ́yẹ́ ń pè wà sí àti wá tó ń kálukú lékún lẹ́kọ̀ọ́ká ní wọ́dẹ̀ májìkì wá nígbà kama sí ilẹ̀ kan ní ọmọ ìjẹ́ láti ìsìn lọ ẹgbẹ́ inú ẹgbẹ́ ìlú ti gbọ́dọ̀ níyàwó torí pé àwọn aráre yìí inú ẹgbẹ́ ìlú gbọ́dọ̀ lọ́kọ torí àwọn aráre yìí wà ní bẹ́ẹ̀ ti báyà díẹ̀ díẹ̀ òdodo náà tó borí ìràn náà ọwá di pé àwọn ẹmọ́gbà ẹlẹ̀wọ̀n ẹwọ́n bí a ti pàábọ̀ ẹwọ́n bí ìsìlámù ṣe dé kátó fún ọwọ́ ọ̀tún sí ìyà ẹgbọ́n tó bú wákẹ̀ ah, ah, ah, ṣe rí dàpẹ́ ni àà jẹmọ́ àà mọ́tíráṣẹ́ wọ́n ti gbà sọ wáyé kọ̀rẹ́ àwọn obìnrin wọn yóò súnlé ní jímọ̀ mọ̀ jímọ̀ sátọ̀dé wọ́n tún fi ọjọ́ kà kó òtún mọ̀ rú jímọ̀ gbogbo ṣe wà ládúrà gbogbo ògbóbi àfọwọ́ ọ̀pẹ gbogbo ògbóbi àfọwọ́ ọ̀pẹ àwọn awọ àwọn tí a na títí fún àwòké wọ́n lọ bí ìtú mìíràn ẹni ògbó ògbóbi àgbálẹ̀ ti gbé lẹ́jẹ́ sí gbogbo ẹ̀ tí gbogbo ó dẹ́gbàrà ìgbà táwọn èèyàn ó ó pé àwọn fẹ́ jíbọ́ sí mọ́ẹ̀sì ní òtẹ̀mí ìgbìyànjọ́ sí ìgbà tí ní òun náà tó máa lẹ́gbẹ́ lọ rẹ̀ wọ́n bọ́ sí alìsúnlẹ̀ ẹlẹ́gbẹ́ ẹjọ́ ọ̀bà lẹ́gbẹ́ láyé òlè lẹ́gbẹ́ lọ́rùn jama awá débi tà ń lọ gẹ̀ẹ́gẹ̀ẹ́ tán èsì sẹ́sẹ̀ wà mú ọ̀dà burúkú wọ́n fi pé jùkanì sàlàfíyà kí ní jẹ́mẹ́ ìfí ẹ̀sìn tẹ̀lé àwọn tó ti lọ sáájú

Jẹ́kì tó tó tó tó tó, please, for Salafi wọlé, Salafi ní Salafi wọ. Ẹwọ tí ṣe tó. Àwọn èèyàn wá gbà wípé tí èèyàn bá ti tẹ́tọ́ lọ́n, ẹ gbọ́dọ̀ pẹ́lẹ́ bọ́ jẹ́gbẹ̀ bàbá rẹ̀ lákọmọ lórí látò sí tọ́lọ́n. Ọlọ́n tó ó ti rọ́lọ̀ sí kẹ lọ́fẹ́ pẹ́lá rẹ̀. ìjábù wá jẹ́ àdìsán ní ìjọba bí àmẹ́rì ó ń kájú kú wá jẹ́ tó jẹ́ pé ìdí bá ń ṣe lọ ọgbà wù pé ọlọ́run àgbàtọwọ́ ẹ̀lú mi àdìmọ́ ń sọ fẹ́yìn ẹ̀jẹ̀ ìgbọ́ ẹni ilẹ̀ Yorùbá tẹ́ bá lọ tẹ́ bá pọ̀ tẹ́ bá bá súnà mẹ́ tí ọ pé sọ́rìkùn láti parí báyìí ẹgbẹ́ parí báyìí ẹ̀ẹ̀ ẹ̀rẹ́ mi tí àti tókà àsọ̀fàmọ̀ ìlànà ìbéèrè ilẹ̀ 12:45 lẹ́pẹ̀ 12:46 rí ó ti tilé 11 minutes akawa ni kọwọ àwọn ìrọ̀lú jẹ́mbàjọ́ ìdí kẹmẹta gbọ́rọ̀ wà mẹ́rin títà ẹjá dámbé fọ́mọ́ ìbéèrè sí bẹ́ẹ̀ ọ̀kẹ́rẹ̀ fẹ́gbà Lórí ọjọ́ àwọn ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́

جزاء الله خير الحمد لله ثم الصلاة والسلام على رسول الله جماعة الرقم bí mo ṣe ń rọra àwọn ọmọ ẹ̀yìn náà ìmọ̀nà àkọ́kọ́ ohun ẹgbẹ́ àtọ́rọ̀ ní ìfìláṣù náà ọba dẹ́dà ní bí mo fẹ́ máa ṣe mo fẹ́ máa ṣe ní tí ó tẹ̀lé òní káwáyé mẹ̀rẹ̀ tó píọ̀ káwáyé mẹ̀rẹ̀ tó píọ̀ ká ma sí ìmánìláàbí pé tí mo fẹ́ ṣe rè kájọ ó wáyé ìmẹ̀rẹ̀ tó píọ̀ kálọ̀rì wa ká má di aláàbò ẹ̀kọ́ torí gbọ́mọgbọ́mọ ẹ̀sùn ẹgbẹ́ kìtnápà wọ́n bẹ́rẹ̀ báyìí rẹ̀ lókàlù tó pariwo A àwọn tó lè jù wọ́n lọ ní gbọ́mọgbọ́mọ ẹ̀sùn ẹlẹ́ẹ̀kẹta ẹjọ́ ọjọ́ máa gbogbo àwọn lọ́pọ̀lọpọ̀ láyaláya ẹjẹ́ àgbà pé ẹgbọ́nà fẹ́ fi níyàwó náà mọ̀ sí mọ̀ ẹgbọ́nà fẹ́ fi lọ́pọ̀ mọ̀ sí mọ̀ ọwà ní sílẹ̀wà láàrin ẹ̀lọ ọmọ ọmọ tó bá jẹ́ pé bàbá àtìyá rẹ̀ ni wọ́n jọ tọ́ bí ó ṣe rí yàtọ̀ sí pàpà ní kájátọ́ bí ó ṣe rí yàtọ̀ sí ìyá ní kájátọ́ bí ó ṣe rí yàtọ̀ sí ẹni tó jẹ́ pé ará àdánọ́gbà sọ fún wọn kí wọ́n bá padà wá lọ rè bí ó ṣe tọ́ wọn náà tí ó bá ní professional wisdom ìtumẹ̀ lẹ́ni tó bá wà ẹgbẹ́ sẹ́mi ìjọba alìbárọ́kátù tí ó bá ní ìbùkún ọlọ́rẹ̀ máa tàbí ìkùn ọ̀dọ̀ àwọn arúgbó ní ọlọ́wọ́ bá fi sí o torí pé tẹ́ ẹ bá ń wọ̀ wọ́n pé ìmẹ̀ ẹ̀sìn fò wọ́n rú ìmọ̀ rírí ayé tó sọ ọmọ dúdú ara wọn di funfun òkú wọn rú o tá a bá dẹ̀ wọ àwọn ọ̀dọ̀ lónìí ológun làwọn ọ̀sẹ̀ tí ń gọ́lọ̀ ọ̀bọ̀lọ́bà ọ̀sẹ̀ tó jẹ́ ẹ̀yìn ìgbà mọ̀ kàpùrà ní mọ̀ mọ̀tẹ̀ sí màmá ìjókòó táwọn àbálàbà kan mọ̀ wọ́n tọ́lọ̀ ń fún nílẹ̀ nìyẹn ìgbọ̀ta ní ọ́ kéwú tó lè tú kalẹ̀ tí ò ní yíwọ̀ gẹ́gẹ́ náà bàbá yóò sì mú àpèjúwe ẹyọ kan wá tọ́jọ́ tó bẹ̀rẹ̀ ọgbọ́n ti máa rọ̀ rẹ̀ á orí ọlọ́ tọ́pọ̀ ìbùkọ́lọ́ tọ́pọ̀ ọdọ̀ àwọn àgbàlagbà ìrọ̀lọ́pàá nítorí ìkíni nígbà jẹ́ àkùsọ̀fẹ́ من حديث أم المؤمنين ومن حديث أبلام المغفل ومن حديث أبس المالي رضي الله تعالى عنه أجمعين الويلة كان ولا صوتني قلت رمي إن الله رفيق يحيي ọlọ́run ọba yìí tó ní ọba pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ah, ọmọ yìí fẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ jẹmọ́ ọlọ́run dábá fẹ́ mú àwọn ní ọkùn fúnmù àṣọ́rọ̀bọ̀ ní ọkọ̀ wípé ọlọ́run kówó sí ọlápò ó tó wá nínú fún mi ní ìfọ̀ ńláadá iṣẹ́ yẹpọ̀ iṣẹ́ lọ́gbọ́gbọ́ sí ọ̀kálẹ̀ kápọ̀ lọ ń sọ gbogbo ẹ̀ tó bá ti fúró pé ọ̀bá ti náà owó yòrò owó tí mo fọ́ jẹ́ tí àwọn olówó sì ti rówó bí márùn tí a yòrò ẹ̀rì fún owó ní ọmọ orúwọ́pọ̀ ní ẹnìkọ̀kan wa pé tí ọ̀nà kọ́kọ́ yìí síta pẹ̀lú sí nínú mú kí wọ́n fúnra ọlọ́wọ́ àgbà obìnrin ní gbogbo ọba ti gbogbo ẹ̀ òòrùn ọgbẹ̀ ó bí mẹ́ta mẹ́rin náà tó fún ọba dẹ́dàgbò sílẹ̀ ìnà wọ́n àrọ̀ sí fún ọba ìwọ́ba pẹ̀lẹ̀pẹ̀lẹ̀ yóò ṣe bú orí ọ̀ wà yóò dí àlàrí sí kéèyàn bá ń tó ìjẹ pẹ̀lẹ̀pẹ̀lẹ̀ ọ̀nà máa kó rẹ̀ kápọ̀ fún máa là yóò dí àlàrí sí bí scanning náà ó ní kù jábù ní o ó ní kankan kan ìjẹ́ yóò lè rí mú jáde ń bí kankan kan ọlọ́run sì máa fúnyàn láì mẹ́yẹ rẹ̀ níbi pẹ̀lẹ̀pẹ̀lẹ̀ ẹ̀rí ọ̀dọ̀ ní máa gbọ́ndọ̀ ìjọ abáríbi ìwẹ̀ ẹwà ìmẹ́yẹ mọ́sálásí tí ọ̀rọ̀ akábàbá tẹ̀lẹ̀ ibi tí wọ́n mú sí máa gbọ́ ẹ̀rọ tòótọ́ arínú àwọn sàhábà méjì kẹjọ ń sọ̀rọ̀ lẹ́nà àwọn fíà ní wọ́n náà ní kí wọ́n mẹ́rin ní bẹ̀rẹ̀ sọ́ọ̀dù gbàgbóyá ọdún gbàgbóyá sọ́ọ̀dù pẹ́ máa kí wọ́n ní òní kí wọ́n fà ọ̀rọ̀ lọ́nà lọ́nà ìṣòro ọ̀tá mọ̀ sí láàrin ìṣòro ẹ̀ wọ̀rọ̀ kíbla náà ibi tí ọba kò ní kíbla tí àwọn yorùbá fẹ́ kọ̀ rẹ̀ tẹ̀ báyìí nínú kí mọ́sálásí ó tú àdìkọ́fọ́ ọ̀kan náà máa yàrá ó fẹ́ ṣe sáfù nínú ọ̀rọ̀ tẹ̀lẹ̀bẹ̀ níra bàbá tí bẹ̀rẹ̀ pẹ̀lú olé àgbàlagbà àwọn ọ̀gbọ́yé ní tí a nìbí náà ṣe rí afẹ́fẹ́ lásánà ìlú ó ṣe jítọ́ àti nà bí a rí ìwà ìfẹ́ òòrùn bó ṣe pọ̀tù lálú àríkù jama ẹn tí ọ̀bà bá sọ rẹ̀ wọ̀ ní ìṣẹ́ rẹ̀ ní o tó rẹ̀ ní máa yà kúrò fi ṣe ìlà záàna hù pẹ̀lẹ̀pẹ̀ yóò kú nǹkan rí àti kó tó sọ nǹkan rí tuntun àwọn àrùn ní ìsìn máìkì dáadé ó pọ̀ tí ń jẹ́ ijú abárí bíi níbi ìwọ̀n mọ́sọ̀fẹ́ ìtọ́jú ọmọ mi ga tí ọjọ́ ìbí dáwọn bá bọ́ ọjọ́ ọ̀gbọ̀n ọlọ́pẹ́ wà wọ́n ó jẹ́ tí wọ́n náà gan ọmọ inú wọn ah, náà lọ́jọ́ ìṣẹ́sẹ̀lẹ̀ ṣé tí wọ́n yẹ̀ bí lóhùn

kéwúlẹ̀ yìí kò fẹ́ ẹ̀fà ìrírí ayé tẹ́ẹ̀sì gbọ́yé ó kéré o ọ̀dọ̀ àwọn tẹ́ẹ̀sì mọ̀ ní gbogbo ń tá a bá sì kẹ̀rẹ̀ pọ̀ tó bí ẹ̀ká àjò á pọ̀ pẹ̀lú ọgbọ́n àti òye awakọ́la níná ní ìsọ̀rọ̀ yìí

ta ní fífì ní ọlọ́gbùra pé lè burú lábájá mo kú lọ́ba tí wọ́n bá wọ́n pè bá mi dá sí ìjọba bẹ̀rù ọ̀dà mo bá kù nìkù láàrin wà bá kù amẹ́lẹ̀ mo sì forí ní ìkọ́ bá gbogbo tí ẹ̀rẹ́ tó fi wá sí ọlọ́run náà ni mo forí ní mo sọ́dọ̀ ní èmi mo fọ́ ọkọ̀ lẹ́nu báyìí kọ́mọ̀ sí ìwọ́n gan mo sì wá bá bẹ̀rẹ̀ jẹ́ jọmọ́ tí èèyàn bá wá fẹ́ sọ fún òun ní mú pẹ̀lẹ̀pẹ̀lẹ̀ kẹ́kẹ́kẹ́ ló fẹ́ mú èmi náà fẹ́ bẹ́ẹ̀ fún tọ́n tó bá lè kó gbọ́ àwọn alé wọn wá tí mo ṣe ẹ̀zámù kan tó rí pé gbogbo wọn ti dálù sí nínú àtúntọ́ láti ilé ìyà àti ilé bàbá ìwọ̀n ò lè mú àwà ó lè mú wọn kankan kan ìwọ̀n nínú ọ̀tọ́ bọ́ọ̀ bá àbàbà fún pẹ̀lú kankan kankan tó bá fi ṣíá ọ̀rọ̀ lẹ́tọ̀ọ́

صلى الله وسلم على نبينا وصحبه وسلم باسم كثيرا والسلام عليكم ورحمه الله وعليكم السلام ورحمه الله وبركاته.